وسلم الحقيقة والمجاز والاستعارة أيضا والمجاز والاستعارة الحقيقة والمجاز والاستعارة الحقيقة والمجاز والاستعارة أنا فيها شلعي البيان القوة لأن ما يعرف به إعراض المعنى بعبارات مختلفة أن البيان لما كان يقول مجلس أو كمان إلى من قبل عرفنا التشبيه وماذا والمجاز والاستعارات والكناية gbogbo àwọn mẹ́ẹ̀ẹ́ta yòókù tó kù lẹ́yìn tẹ̀síbí ó ní bá a ṣe papọ̀ mọ́ tẹ̀síbí pẹ̀lẹ́sì ní mẹ́ta yòókù ká padà fẹ́ kọ́ ó ní aláàpọ̀ mọ́ tẹ̀síbí torí a máa lù fábà sí àtẹ̀síbí láti ní gbàgbé ká sọ̀rọ̀ fún ọ lára nípa tẹ̀síbí wípé ìrọ́dùn mọ̀mọ́ ẹ̀ká máa yọ adáàpọ̀ ká gbé nǹkan méjì tó jọra wọn ká wá fẹ́ fọ̀nà tó fi jọra wọn hàn láti lè ríbi tọ́ka sí pé ìròyìn yìí náà ń bẹ lára ilé lánàá dámágbà nípa sọ̀rọ̀ nípa pé àgùdá lè tẹ̀síbí àgbà المشبه والمشبه به وزن تشبيه ورجل تبع. أما بذكر فتعبر عليه فأقسام التشبيه التشبيه المرسل التشبيه المجمل والمفصل والمليل المرسل إذا كانت الأداة مذكورة ومحذوفة ومؤكد إذا كان الأداة مذكورة ومحذوفة لمؤكد يعني والمجمل إذا كانت آه، وجه الشبه محذوفة والمفصل إذا كان مغفورا والبليغ إذا لم تذكر الأداة ولم يذكر وجه الشرع نعم يوم الحقيقة والمجاز فالحقيقة هي المجاز الحقيقة هذه الحقيقة في لدودو فوري يوسف lódodo ẹ̀ta ẹ̀sẹ̀ bá ọ̀yẹ̀ lè kí wọlé mo rí ẹ̀ lóun mo rí sẹ̀ àkíkọ̀ rẹ̀ ní ọmọ ìwé fẹ́ràn lọ. الحقيقة الاستعمال اللفظ في معناه الحقيقي gbogbo gbólóhùn nínú èdè kọ̀ọ̀kan ló níbi tí wọ́n á gbé mọ́sàlẹ̀ kí ni wọ́n pè lóde wa fìlà hàn kí ni wọ́n fìlà inú èdè wa amadakọ fìlàbù lẹnu làkàwé rọ orí ìgbà míì ń bẹ ọtún máa ń fi fìlà tún ìkàwé rẹ ọtá ló mà hmm. wọn fi fìlà ló sọ wọn sọ alẹ mẹlẹ tá lẹ́yìn wọn mi nìkan mi ọtá ló mà yòbó ni àwọn ọlọ́ọ̀tì bùn ládé orí ọlọ́ọ̀tì bùn ní fìlà orí kí wọ́n mi ní ojú ojú tó ká fìlà kí wọ́n mi ọlọ́sẹ̀ fún ní ọkọ̀ alọ́kọ̀ọ́lẹ̀ ìjà irú yìí ò ní ṣe kí ni ṣé fìlà náà láàpì láyà alọ́kọ̀ọ́sẹ̀ tó náà ṣe ní fìlà ẹ̀rẹ́ látọ̀júwe kí ni àgbélé ìfowópamọ́ lára mi aṣọ alọ́kọ̀ọ́lẹ̀ ìbú wà ní ènìyàn lásọ mi kí ni ìfúnmọ̀ ẹ̀rọ ní ìfúnmọ̀ ẹ̀rọ wọn wọ̀nyẹn ẹni ọ̀dàbẹ̀lẹ̀ ìtumọ̀ rẹ̀ ń bẹ̀rẹ̀ pé a máa ń fa sọ bo òwò ara alọ́kọ̀ọ́lẹ̀ èèyàn náà lèmi náà fi bo òwò ara mi gbogbo èdè ló ní irú àwọn ẹwà èdè yìí tí máa mú àìlè mọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ náà ní lágbáwá náà lẹ́kùn náà lọ̀rọ̀ èdè àfihàn tó kẹrin náà ló làwọn káwọn kẹrin màkà bíi kẹrin màá padà túbọ̀ tàbí ẹ̀ka kánú kẹrin màá ilé èdè wa pé lédè tó ọ̀rọ̀ àgbẹ̀ká òun rárá. káwọn ẹ̀rọ wa ń lò pé ẹ̀ ń di kọlà ṣùwà wọ́n lé pé tí mo gbà lérò nígbà tí wọ́n ní méjì ìbọ̀dà tó wá sí màánà hu alhakiki mo mẹ́ni kí mo ti ràbí sọ̀rọ̀ wá. wáyé tí mo dọ̀wọ́ yẹn nítorí pé yẹ́dá bí n ta àbúrò kan sí mara ẹ̀ńdà hàlẹ́ àná kọ̀làǹsùwà ẹ̀ńdà hàlẹ́ àná kọ̀làǹsùwà kí lábẹ́ tuntun ó lọ́kọ̀. pé ìwà pín kọ̀làǹsùwà lọ́kọ̀ ọmọ tí màá rà ẹni tí òun bá lọlé kí ó ọgbà wọn kékeré ẹ wá ní tó ti ní oyún oṣù oṣù àfìlàfúà inú oṣù sọ fún náà ti àfìlà rẹ. sòkèyìn wá sọ èdè jáde kó jẹ́ pé ìtumọ̀ sí ilẹ̀ ninety nine percent ó kọ̀ọ̀kan fẹ́ gbọ́ ilẹ̀ míì. ìlànà pé ní àìsàn hakiki there is not any philosophy. philosophy. philosophy kò sí ẹni figurative kankan. n gbà lérò kọ́ òun náà ní tí ìwọ àti òun àtẹ̀yìn òun fẹ́ gbọ́ ilẹ̀ pẹ̀lú abájọ wa lò èdè o ìyẹn náà ń pè ní ẹni haqiqa alhamdulillahi rabbil alamin kòyẹ́nà jẹ kẹ́lí bàbá bá lè túwé wọn bí wọn dẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ alhamdu kẹ́rì láì kẹ́rì náà lọ gbàdúrà kò sí ẹni àyálò kankan ìyẹn ló dé pọ̀ nínú ọ̀rọ̀ wa abẹ́ẹ̀kọ́ ni. ọ̀pọ̀lọpọ̀ ọta ń sọ ju àkíkọ̀ ni pé intẹ́ni bọ́dì ó lè bọ́dì àyẹ̀dọ́ mẹ́rin náà lè fi yẹ kí lẹ̀ má ní mo lọ lè kéwú mo lẹ́gbọ́ ẹbí ẹ̀ ń bọ̀ wá náà ni wá ní mo lọ ẹni má ní mo lọ sẹ́yìn lè wá wá ṣe ń jẹ́ pé yóò sì gba èrè níbẹ̀ a lè tó ní àlọ́jà. àbá àlẹ́ kiri kiri gàyè tí a bá lọ fún abébọ́ ó ń lọ rajà lè fi yáma yìí lọ́wọ́ nǹkan ti ẹ̀pẹ́ lọ́jà àwọn náà kọ́ lọ́jà rẹ̀ ọlọ́run pè lọ́jà fún wa pé iná lọ ṣọ̀rọ̀ mínà lèmú mìíràn àrùn fúsàhùn bí ẹnì àdáhùn mọ̀lẹ́jà náà ló ń ṣe ra ìrìn ọlọ́wà pé àìjẹ́ náà lọ́rẹ̀ bí lówó fi sàn wá iṣẹ́ wo làwọn ọjà wọn làwọn máa wá ká tọ́lọ́ tọ́lọ́ tọ́lọ́ ká kẹ́yìn máa ní òun lọ sọ́jà kó wá mẹ́rin kó lọ bá sáàtì. àwọn ẹni wà lọ́wọ́ àwọn àdókò àmọ́ ẹ̀wọ́ àwọn kí ni wọ́n bọ̀ éde. wọ́n lọ sí sùkúù náà ni ẹnì kan lọ́sẹ̀ ìwà lòun kọ́ mọ́tàbí àrà òwò ìmọ̀ kí ọjà lè fẹ́ẹ̀ túmọ̀ mọ́tàbí lórí ìtumọ̀ yẹn yẹn díẹ̀ ní gbọ́ yìí. àyẹ̀kọ́ kẹ́ wá sí ọ̀rọ̀ jẹ́ kí n tẹ́ gbà lẹ́wọ̀ ní ìtumọ̀ bá ti gbé táwọn èèyàn sì gbọ́ yé الحقيقة láti استعمال اللفظ فيما وضع في معناه الحقيقي مثل لأن بالمثال يستدح المقال بالمثال يستدح المقال رأيت أسدا في الغابة كده بالحدث kìnìún wọn ayọ̀ láyọ̀ láyọ̀ fẹ́mi sẹ́ẹ̀dì kan bẹ́ẹ̀ mi tó gbọ́ mi náà bẹ́ẹ̀ mi tí mo rí kìnìún nínú ogbó kí ló fẹ́ jẹ láyọ̀ ni kó wọ́n tún wá jẹ́ pé ẹni tó sọ̀rọ̀ ọ̀gá náà kọ́ wo láyọ̀ ni ó gbà lérò ìlà ń pè ní alḥaqiqa فالأسد من الحيوان المعروف من رأيت حمارا في الحديقة الحمار حيوان fẹ́rẹ̀dẹ̀ pẹ̀lú hmm. ìdàrẹ́ bẹ ìmáàrún wọn lè tún kàrí ṣùgbọ́n nígbà tó jẹ́ pé tó sọ ní tó gbà lérò ní àná àná àfihàn ìtumọ̀ tí ó gbajúmọ̀ tẹ́ni bọ́dì yóò gbọ́yé láàmà pé kẹ́límọ̀ ní àpékọ̀ ọ̀nà ní màjáàzì tó lè lákọ́kọ́ lọ pẹ̀lú oyè mi bó a lè gbọ́ màjáàzì yẹn láì yìí ntòjọmọ́ àlá بوكي لا حقيقة لأن المجازة ضد الحقيقة طيب شو المجاز استعمال اللفظ لغير معناه الحقيقي كله يدج ممش انتو مكان قلوب لجمعات káwọn èèyàn ó gbọ́ ká ẹjọ́ mìíràn ìtumọ̀ mi ń bẹ kò gbajúmọ̀ ṣùgbọ́n a lè ló ká mìíràn ẹ̀ náà kí n wá sọ̀rọ̀ kó wá túmọ̀ pé ìtumọ̀ tí kò gbajúmọ̀ yẹn ni mo wá gbàdéwò ṣùgbọ́n kí n tó lè rí mo fẹ́ gba ìtumọ̀ tí ó gbajúmọ̀ lérò yẹ̀sùn bí ṣàtọ̀ ṣàtìlẹ́jọ́ àpẹẹrẹ dáadáa a gbọ́dọ̀ rí kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ìtumọ̀ tó gbajúmọ̀ sí ó yẹ káwọn èèyàn gbọ́ yé àti túmọ̀ sí kò gbajúmọ̀ tí ló pé àlàáfọ̀ làbúdà nínú ìmọ̀jáàzí ní àlàáfọ̀wí. làbúdà nínú ìmọ̀jáàzí gbogbo ẹ̀yìn láti ṣe àmàjáàsì lélẹ́yìí o màjáàsì yẹn ó gbọ́dọ̀ ní àlàáfọ̀ láti òjúwe ọ̀rẹ́.

ilé ayé náà yẹ bí òjò tó rọ̀ àgbé ìtumọ̀ lọ ní òjò. àìjábà ìlòkù fáàrọ̀ nàbàtù èyí tí nàbàtù irúgbìn tó tara òjò náà rọ̀ àìjábà ìlòkù fáàrọ̀ ó mú àwọn kẹfẹ́ rí dùn. kí ni sọ kẹfẹ́ kí náà bèbèbí náà ni alága ni kí ni wọn bèbèbí ẹni tí èké wọn tí ègbá rẹ bọlá wọn bò mí ni kẹsàn-án bẹ wọn àdùkù fáwọn ọmọ bẹ wọn àgbẹrẹ ń jẹbẹ káfíń mọ túmọ̀ àgbẹ tó pé káfà lọ nínú kéwù ni kíyàn bò nǹkan kíyàn bò ó mọ́lẹ̀ wọ́n ń pe kẹfìrí ní kẹfìrí torí pé ń bo omi ọlọ́run mọ́lẹ̀ kò yín ní sùn. àgbẹ̀ náà máa ń bo orúgbìn mọ́lẹ̀ kò tí àbá tó ní ìdíkílẹ̀ rẹ̀ ọ̀rẹ́ báyé kékeré ṣùgbọ́n alákọ̀ mo wá tún bá gbẹ wà á tẹ̀lé ga kí alákọ̀ tó ń bẹ láàrin àgbẹ̀ àti alákọ̀ bo orí ọlọ́run mọ́lẹ̀ náà fi ń bo mọ́lẹ̀ alákọ̀ ìtumọ̀ tí mi ò fẹ́ lò kí mo fẹ́ lọ sí àlàkọ̀ gbọ́dọ̀ máa bẹ níbi ìtura méjèèjì jẹ́ tí ibi ìtura ní ti àá bẹ̀rẹ̀ rí pé ìdí tí mo fi lọ lò ó bí ni pé wọ́n ti bá máa kọ ní ẹsẹ̀ mẹ́rin à ní ìyẹ̀rọ ẹsẹ̀ mẹ́rin làásù. bí ìbáṣepọ̀ ṣe ń bẹ láàrin ìtumọ̀ àkọ́kọ́ àti ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì a tún gbọ́dọ̀ rí àyàfi àyàfi táwọn ìbánikẹ́ tú káfíìmù bí ní kéfì rí ìdàkejì mùsùlùmí ṣùgbọ́n abátú ní àjẹ̀nà àkọ̀rínà mẹ́lẹ̀ wà nù ẹlẹ́ẹ̀kejì wá ní àyàfi ìtumọ̀ yìí náà lẹ́jẹ́ ká lè pé èyí tí wọ́n ń sọ kọ́ o kedere ni sọ kẹfẹ́ ní ìsáyé ìgbòlè wáyé wa ẹ wo sáà fún mi ní ìgbòlè náà gbà mẹ́rin. رأيت أسدا في المعركة ẹ bá mi tu ọ̀rọ̀ ayé ètò asadan fílmà arọ́kà ẹ dá mi lóhùn àti nífọ̀ ìsàlẹ̀ ọ̀nà ní ọ̀rọ̀ ayé ètò asadan fílmà arọ́kà mo rí kí ni wọ́n ní nígbóná lẹ́yìn ọgbà ọ̀rọ̀ ayé ètò asadan fílmà arọ́kà. Alimaraka an pè lógun ogun ní tìrẹ, hajj ní tìrẹ maraka. Mo rí kí ni òun ní ogun kìnìún wo ló gbà lé wọn bẹ́ẹ̀ o kìnìún tó gbà lé wọn bẹ́ẹ̀ o wọ́n dùn náà ìjà àti ló gbà lé wọn. ó lo akájọ ní ní gọ́ọ̀lì màálà òun àkèké. ìtumọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ó kọ́kọ́ fẹ́ gbọ́ ní pé ó mẹ́rin kọ́ ló mẹ́rin mọ́kátó wá lè gbàgbé màjáàtù ní agbọ̀dọ̀ rí nǹkan méjì nǹkan bìbú kí ni kọ́ àlàkọ́ kọ́ alùpàá olùdà alákọ̀ ni ẹ pe ọmọ ó ń pe akéwì kéèlè mọ́. mo sọ pé kí wọ́n gbogbo tó wà lẹ́yìn tẹ̀síbíì náà ló ń bá tẹ̀síbíì sùn. aṣọ rẹ̀ ni ọ̀rọ̀ ayé sùn rọ́jùlá kàṣùjá kàlásàdì kàlásàdì sí àlùmáàlú. lẹ́nu kìí. pa mùtábáwù yẹ́nyẹ́rẹ́ èyí ó pa àdáàtù tẹ̀síbí ìhán ó pa yẹ́ wọ́n lè lọ ayé fún àtàdé ṣé mo rí kí ni wọ́n fi máa ọkà. ìfi rọ́júlù jọ aṣáájú kí ni àdàpọ̀ kí ni ìbánidàpọ̀ kí ni mẹ́lá àárín aṣáájú àti rọ́júlù ẹ̀rọ gbogbo kí ni mẹ́lá aṣáájú ọwọ́ pẹ̀lú kan ní aṣáájú. kí lẹ́yìn kò fi fẹ́ torí ẹ̀ pé òye náà dàjú. torí akéwì wéwìrì ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí alájẹ máa ń lọ máa ń lọ jùbọ́ ayàwó rẹ̀ wéwì tí ẹ̀ bá ń lọ jùbọ́ yìí ti wé ádàjú. èyí láti wọ́n kò pọ̀ àti tí ìfọ̀ ẹ̀ bá ti ń ní wéwìrì ní ìjà aláàpọ̀ tó ń bẹ láàrin ádàjú àti rọ́ọ̀dù tá a bá bí tẹ̀lé àyà kọ́tù ìṣàbà kìkìnì ìṣàgà ìlàkúgbà tí èèyàn yẹn bá ti jọ ásádù níbi ìjẹ́ akin a lè lo ásádù kábímì ní èèyàn àtẹ̀. síwájú tí ní tí ò jẹ́ ká gbọ́ ká gbọ́ ọ ní pé nínú mi náà ń gbọ́ o kò lè ní èdè òṣìṣẹ́ àtàkì. jáde ìwé lákàtù kí ni ìṣẹ̀ṣẹ̀ bí lẹ́nu mìtáàlì yìí. tí ò jẹ́ ká tí ò ní jẹ́ ká lè gba ásáàdù gbígbá àbáníká tó ní ásáàdù rẹ̀ kó ṣùgbọ́n ọ̀rí nàkà ń bẹ máa ní á lè ń jẹ lọ́rẹ́ tí ì máa nà àti kò ní ká lè tún ní rẹ̀ kó. Ásáàdù yìí báyìí ìmọ̀ ń tà ń mi. ń bẹ lóko pé ẹtú jà fọ́ o kò sá fún ọ. Wọ́n náà sá fún ń ọmọ sá fún ọ. fẹ́rẹ́ ni òsìkè náà kò lóye yẹn tó wọn wí adúgbò tí after three hours ní márọ́kà ló ń dẹ̀ hàn. Ah. so fi márọ́kà yìí òun ni à ń pè é kọ̀wé náà òun ni ìtumọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ èsì máàlì yìí lójijì tí ó fi fún wa ní fọkànbalẹ̀ pé àdéhùn ah, ní ẹranko kí la fi máa jáàbù kó tó lè pé ó ní má bi àyà ọ̀pọ̀ òfin reason alákọ̀ọ́ ni pé kí ni ìbáṣepọ̀ láàrin àìmáàlì awọ́lì wà ìmáàlì sàbí. kọ̀lídà ni nǹkan tí ó kọjú ká lè fẹ́ tiẹ̀ lè tu nítumọ̀ àìmáàlì awọ́lì. ẹ̀rù mi sọ̀rọ̀ ẹ̀ ti di ẹ̀wúrẹ́ kí ni ìbáṣepọ̀ káwọ́lẹ́. رأيت أسدا يخطب أو رأيت أسدا يخطب. كيف تعلم؟ أنا ما أنتم ما أنتم ما أنتم ما أنتم ní sọ̀rọ̀ wà orí kìnìún tí ń sọ ní tí ń ṣe wà kí ni kìnìún rẹ̀ tí ẹranko ni àbí kí ni náà èèyàn tí ó jẹ́ àtẹ̀ àti wọ́n ní àlàkọ̀ tí ń bẹ láàrin èèyàn tó jáde àti ẹranko tó ń jẹ́ àkàdì àlàkọ̀ lùsábà àjọra wọn. aláàpàtú àlùmọ̀ wọn jọra àwọn lẹ́sẹ̀ kí ni ìṣàdá aláàpàtú gáàwó aláàpàtú mùsáàbáhà tí wọ́n jọra wọn àwọn níbi wọ́n jọra wọn wọ́n jọra níbi ìròyìn àṣẹ òkè wọ́n ní kọ̀rínà tí ò jẹ́ ká lè gbàgbé ákàtù ń bí ẹranko ni yẹ́tù ẹ̀jẹ̀ni ó máa ń kálí yẹn kọ́ ẹ́. ó ní kọ̀rí nàná ń pè bẹ́ẹ̀ ó ní òjé ká lè tú aṣáájú ní ẹranko tí bá ní rọ̀ẹ́tù ìmọ̀ràn lẹ́nu àbò rọ̀ẹ́tù tún sí òbá ṣé tó gbà lọ́wọ́ nìyẹn tí lọ́wọ́ gbà lọ́wọ́ mo rí dídì ẹ̀yìn kí ni alápọ̀ láàrin alìmáàrù àti jẹjẹrẹ èèyàn tí mo pè bẹ́ẹ̀ alápọ̀ ọjà pé òun làákàyè òun lọ sí ilé ìṣẹ́yìn. ẹ̀jẹ̀ wá ní kọ̀rínà tí ò jẹ́ kí n lè tú ṣe sẹ́yìn kúnnú mìtáàlì yẹn yẹ làbù fa làbúdà mí nà làlákọ́ wà làbúdà mí nà làkọ̀rínà fa fa. المجاز هو اللفظ المستعمل في غير معناه الحقيقي بعلاقة المشابهة مع قرينة مانعة من إرادة المعنى العقلي المجاز واللفظ في غير معناه في غير معناه علاقة مع قرينه بعلاقة بعلاقة المشابهة مع قرينه من إرادة المعنى الأصلي لكن ما يتلام المجاز والحقيقة من جاء الإمام جاء الإمام ولا كلام àfikọ̀ náà bí majal kí ni ó gbé wọn yà máa ń lè lókun kó tó lè pè sẹ́mọ̀ náà tó la búdà ní ẹ̀la àlàyékọ́ wọ̀là búdà nínú dá dá ìmọ̀ràn náà àdàkọ́ wọ̀là mọ́dá wọ̀là búdà àgbọ̀kọ̀gbọ̀ yé sí المعنى الحقيقي لما أقول جاء حمار ينظر من النافلة جاء الحمار ينظر من النافذة <laughs> هذا معناه ماذا؟ بماذا؟ في علاقة وفي لو قلت مثلا فيه حمار يدرس النحو في حمار يدرس النحو مجاز ولا حقيقة؟ مجاز فهمتم؟ لأن هذا هو الحقيقة وهذا هو المكان الحقيقة استعمال اللفظ فيما وضع له تعرفوا لكل أو of different تعريف فهمت استعمال اللفظ فيما وضع له من جاء محمد وأمر على محمد لاحظ يا نزل من وقال محمد منه كله شريع تعالوا يا حقيقة محمد النبي فإن كتاب أدب فلمي يعني وقال محمد بن إدريس أتي أتي يعني أتي كونين في وما جميل بن إدريس كيف أنا أعرف ماما أتوقع تلا كذي ما جنبي ماما جنبي هاي مسوم سيلان في المجاز أكوني الحقيقة أي مسوم المجاز من التشبيه طيب أقول جاء الإمام فين جاء كمان يعني أصلا جاء رجل بليد مثل الحمار صحيح؟ الآن أتى مشابه وقال رجل أتى واحد مشابه أنا مثلا أتى جاء رجل مثل الحمار في بلاده ní nǹkan tó dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ní kápọ̀ òde. Ṣẹ̀gbọ́n, bàdà ìwòsàbùlà màṣẹ̀lò. Bàdà àdáàbò tẹ̀sùbí màṣẹ̀lò. Bàdà ìwádìí òṣàbà màṣẹ̀lò. Wọ́n ní já àdìsínà. Tí wọ́n mú dókú mẹ́nìkan ní mùsàbà òbí yìí. Bẹ́ẹ̀ni tẹ̀, àwọn akẹ́wà ti ìròyìn bá wọn lẹ́gbàjẹ́ mùsàbà òbí yìí. Àwọn àti àti màá alákòókò mẹ́ta ní alákòókò mẹ́ta àwa fi kọ̀ ní nàìjíríà jẹ́ àti márùn ìrẹ́rù kóso nínú mo sí ọ̀. ìmáàmù ká ti dé ní jó fún ìdúró mísíkì. àyẹ̀tọ́ tùmọ̀lẹ́ kúrò ní mo ṣe tọ́ kọ̀ ní nàìjíríà مانعة من إرادة المعنى الحقيقي فهمتم؟ فهذا هو المثال. ní àlàáfọ̀ ní relationship ti ń bẹ̀rẹ̀ àti máa ní bábá ẹ̀dá gbábáyá sáàpì ní àlàáfọ̀ náà ní sáàpì wọ́n ti sábà lẹ́mí sáàpì ní àlàáfọ̀ oge wọ́n ti sábà ẹ máa bá ní uwa uwa uwa uwa mi sọ ṣàmù ẹ̀kẹ́ àkàtà àwọn àṣàmù sí ìdọ́wà wọ́n ti sábà àjáde wọ́n pè ní àlàáfọ̀ wọ́n nù màjá àtàlẹ́ wọ́n ti sábà síláàpì àlàáfọ̀ sọ̀rọ̀ wá pọ̀ yìí nà pé etí ò ní ká lè tó pé láìsí yẹn ó ní tùmọ̀ tó kọ́kọ́ gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ àwọn abẹ́rẹ́ lò ó ní tùmọ̀ mi kò ní abẹ́rẹ́ lò kí ní tùmọ̀ mi olófà lápèjúwe ní sì tí wọ́n sọ fún wa yìí pé fẹ́ fún wa ní ìsáwò ìlú kan táwọn náà bá kọ́ ní àwọn kiri ẹnìkan ní I dreamt I saw and hide kí ló sọ yẹn kí ló sọ yẹn. ongoju olóògoju akíra àná olóògoju olóòrè yẹn ó wá fi ojú ṣe àpèjúwe èèyàn pẹ̀lẹ́bù so ojú tó lò yẹn kọ́ ní àlápọ̀ láàrin èèyàn àdúgbò náà lápọ̀ kí pé ara èèyàn ni ojú so àlápọ̀ gbọdọ̀ máa bẹ láàrin mùsàbá táàmù sí wájú ìṣàbà gbọ́nù majaz a ní kele wájú ìṣàbà àápẹ́ ní àlàáfọ̀ ṣùgbọ́n méjìlá gbọ́dọ̀ rí kátó lè pé òkè ààrẹ òṣùwọ̀n ọ̀nà ìlà majaz ọ̀kẹ́ kẹ́lìmọ̀ yìí wọn ò ló ní àkíkọ̀ majaz ni o àkọ́kọ́ ni pé làbúdà mílẹ̀ àlàáfọ̀ bayna المعنى الحقيقي والمعنى المجاز من هو أسد؟ أسد يقولون جنة الفرق máa pẹ́ nìkan rámbà lápẹ̀jú ọkí ní ìbẹ̀rẹ̀ ìkàlẹ̀ ìkà àtàkàtàbólódìdé tàbólódìdé ìwà ń kọ́ rẹ̀ tí máa pẹ́ nìkan tàbóló kí ni àdákùnrin mẹ́lẹ̀ yòókù gbẹ̀bí akókò mẹ́ẹ̀ mú yòókù òyìnbó òyìnbó mọ́tò lẹ́sìn ní lẹ́sìn máa ń táyà lápẹ̀jú rẹ̀ torí tàbóló ní ìwé tí ó pọ̀ á kẹ́ máa wú ìkẹ́nu àwọn àtúmọ̀ ìròyìn ẹ̀ ìta ń tí àjọ pé ìpè yẹn ń tambóló yẹn a gbọ́dọ̀ rí àlákọ̀tí mẹ́rẹ́ àárín tambóló àti èèyàn èèyàn á ti ní wájú òṣàlù wá ní pé ń bẹ̀ nínú mọ̀dá ẹlẹ́ẹ̀kejì agbọ́dọ̀ wá ikọ̀ yìí náà tí ò ní ká gbọ́ yé ti tambóló ìfilẹ̀ wọ́n ní á ah, kàlùkàlù ti gbé lọ́wọ́ ìta kàlùkàlù kàlùkàlù kò kẹ́lẹ́ ní kálukà lọ. so wọ́n ní kálukà ló dé wọ́n fẹ́ nìyẹn wé kálukà lọ níbi pé kò sí tí o lè jẹ òye ló sìn yẹn ni kọ̀ yẹn ni àlàkọ̀ àwọn ajá kálukà lọ náà kọ́dà kọ́kọ́ ń jóná kó tó máa jẹun. so ìdí àyè ní ìkọ́kọ́ ń jóná nǹkan wọn ni kọ̀ ní ìnà من إرادة المعنى الأصل هو الكتاب وتلك هي الحقيقة أو ذات خالد من رأيت أسدا في العرب يوم على في رجل الشجاع على بلو عليه كمين أعتبرني من علاقة لا أسد أتمنى الشجاع المشابهة كده إيه؟ قليلة في المعرفة òun ló ti ká gbọ́ lé sí kéèyàn mú lákọ̀ọ́kọ́. ìwádìí ọ̀rọ̀ yìí ti àtàlẹ̀ ìyàpò sínú aláàbọ̀lá àtàlẹ̀ àti ṣùgbọ́n àtàlẹ̀ mi. aláàbí mùsàbà ìyàgbẹ́ wọn fi dín fi ṣẹjá ṣùgbọ́n ní ẹ̀kú onìkọ̀ yìí nà sí àtàjò ìlé àtàjò àmà wà gbé báyìí tó èèyàn láti rẹ̀ ṣùgbọ́n ìyàgbẹ́ ẹ wá alaako ayọwọ lọnà mọdà nǹkan tuntun látọkù anna àbújá ti mọdà bìíní alaako tí wọn mọdà wọn kọ mi alaako oríṣi méjì alaako mi bẹ tí n bẹ láàrin yàrá ìmùsàbàwò wọn ìmùsàbàwò bìíní ó lè jẹ alaako tí ìmùsàbàwò bìíní sọ àá sọ yìí ló bẹ wọn jọra wọn ní ti ní ìwòye kan dàmí ti ń bẹ alákọ̀tún máa ń bẹ láàrin alimani mẹjáàjì ó lè má jẹ alákọ̀tún ní mùsàbáhà ẹ̀tọ́ jù báyìí o ìwé ni ogun tafẹ́ kọ́ ní sí nínú bàyáàrí àmà kàló alákọ̀tún bẹ láàrin mùsàbáhà bìbí onáhàmì àti mùsàbáhà ìgbà míì lè jẹ́ olùgbé alákọ̀tún ní mùsàbáhà tó lọ. wọ́n jọra wa. ìgbà míì sì ń bẹ ó lè má jẹ àlàáfọ́tú àlùmùṣàbà. ó gbàgbọ́ ayé pé àwọn olùkọ́ àwọn ọmọ yìí a ní ọlọ́lẹ́ ọ̀rẹ́ ìlú àtàrà ìyá òbí. a ní tìlẹ̀ ìbàjẹ́ àti àtàrà òbí. alákọ̀ọ́sí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé sí àtúntàjà alẹ́ ọlọ́ọ̀bá ń sọ ẹ̀ mọ́nú الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور فيمكن ظلمات مجازة هذا له سمع ذات من بنوه وزين هذا كيف أرى أنا ما أسمعه كل ظلمات أي أي مثل هذا كل ظلمات أما بعض الظلمات ولكن في أمام بين كفر kò ní rí náà wájú jàmá ọlọ́run sọ àbára ìkúrú mi dín gbègbè mà wọ́n ti là nù ú kí ló dúró mẹ́ dókítà tó ta ká nbẹ́nu mọ́ báyìí làbí bá nbẹ́nu mọ́ lẹ̀ báyìí bá ká nbẹ́nu mọ́ lẹ̀ nìkẹ́ kákákáká mọ́ fún ọlọ́run tó fà má tó yẹ kọ́ni wẹ́ẹ́ dá mọ́ nígbà kan ní ma ẹ̀dá mi ló káà mi olóhùn ni à ń bẹnu lóko tí mo lóko ń bẹ̀ wọ̀ sí ẹ̀ náà lónìí bàjẹ́ àjẹ́ báwo ti yà kúrò tí ọlọ́run bá pè ní yorùbá ní àlápọ̀ àlápọ̀ tí kẹ̀ bá ń bẹ ní òkùnkùn kò ní rí nà kò ní mọ tó tọ́ kí ló wọ́n lọ́wọ́ gbẹ́dọ̀ sí bẹ́ẹ̀ ni tí ẹ bá ń bẹ ní òkùnkùn náà kò ní mọ kí ló tọ́ ọ̀rẹ́ bẹ́ẹ̀. màjáàzì yẹn kọ́ àlápọ̀ wúlò mùsàbà sí mùsàbà tó àtijọ́ ń bẹ láàrin àlùkùnkùn wọ́n gbẹ̀máà في مشابهة بين النور والإشباع جميع سين بين هذه مجال بقى علاقة ثم بلاغ ìtumọ̀ àkọ́kọ́ àti ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì kò ní jẹ́ àrà àkọ́kọ́ wọn jọra wọn wọn ò jọra wọn ṣùgbọ́n kò sí ẹ̀kọ́ nílò ènìyàn kọ́ ìsìn ní àdéhùn àjábí à ń padà lórí. ولكذا أصلا يقول قل المجال إذا كانت على علاقته المشابهة فيكون علاقة ونجد في بلاني مشابه كما قال لك قل مجال مجاز الإنسان لا في جواني مشابه مشابه لا أريد أن أكون مكو مجاز أعرف أنه واني كلنا ماذا الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات ìtumọ̀ rẹ̀ yòókùrìjù wọn mẹ́nu kúfúrí bíyà ní ìlú zulumáàtì fẹ́ẹ̀mì wọ́n bá bẹ̀rẹ̀ kàmùsẹ́ báwò rẹ̀ ó ń bá wọn ti dáwọ̀ rẹ̀ bọ̀ wá ti gbọ́ ẹgbẹ́ àwọn àkànnù kẹ̀sí ẹ̀gbọ́n pé mẹ́ ṣé ẹ̀gbọ́n ní sọ ó ní ìgbà sẹ́yìn kàìlà tó tù ni mo ṣàgbà tábà wo kí ni pé bẹ́ẹ̀ dùn ní ìlú àlíyé tèlè fọ́nrán. ti zaidi ó dà gẹ́gẹ́ bí àyí níbi tí wọ́n jọ bùkà. alákọ̀ọ́ ní mẹ́lá àwọn àti àdínẹ̀ẹ́lì mùsábàá àyọ̀kọ́ni. ó bẹ̀rẹ̀ sí ìbò ìbòjáde náà ni wọ́n ní láti ojú àti ọgbẹ́ zaidu mísìlù àkọ́ni mísìlù àìsàbí ti ṣàjà pé zaidu kọ́ o. ó dà gẹ́gẹ́ bíi kìnìún níbi tí wọ́n jọ ní àtìn kí ni àlábà mẹ́rin jẹ́ mùsàbà ìyẹn nìpínlẹ̀ ọ̀jáde mo wáyé wọn zẹ́yìndún àṣà ẹ̀kọ́ tó yẹ mi ò fẹ́ ìdí máa bọ̀ tó máa ní zẹ́yìn àṣà mo ti pe zẹ́yìn ní àṣà kìí àwọn ẹ̀kọ́ ni ìwọ́n pe zẹ́yìn àṣà yìí. àtúnṣe náà èsì àtàdé fún àfihàn yìí àpèrèké ni jọjọ ara wọn. ó ní wọ́n ìdá káàná àlẹ́ kọ́tù olùmọ̀ṣẹ́ àgbà majaj ti sọ pé àbá tí wọ́n pọ̀ sí ń láàrin mùṣàbáwò àti mùṣàbáwò bíi bí bá ti pọ̀ pé wọ́n jọra wọn á ń pè é àárọ̀ kàlọ́ báyìí aláwo بيسمعوا الشيخ ده ياكلوا بيه وجه وعايزين اتى ده انا اكلوا ده رايت زيدا شجاعا كالاسد في المعركه على بالي أنا أقول لك أنت تقول لك أنت مشابه أقاري على بني أتوقع مني واجب مشابه أقاري على بني أتوقع أدام جني أتشير أقاري هو اللي رأيت مستيق زي أخدا في المعركة àwọn tí wọ́n ní bíbá kan pọ̀ láàrin asad àti zayn alákọ̀ọ́lá bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ jọra wọn nígbìn níbi mùsàbà ó níbi ṣàjá títí alákọ̀ màjáàzù bá ti jọra wọn nínú màjáàzù náà ń pè ní ìsìnàrọ̀ fàlìsìnàrọ̀ náwó ní àníwá ìmàjáàzù màjáàzù ní ẹ̀dá tó wọn kò mí abẹ́ màjáàzù náà ni ó wà. مجال قول مجد أنا مجال مرسل ومجال غير مرسل مجال في أجل مرسل أنه يتعارض كيف؟ أنا أولي من ذلك يتعارض لكي alákòókò ayé ọ̀pọ̀lọ̀ máa bẹ láàrin gbogbo mọ̀já ní gbogbo mọ̀já àgbáyé onímọ̀jẹ̀ méjì níwájú owó alápàdé àti kọ̀ọ̀nínà gbogbo mọ̀já lọ àbúdà mí ní alápàdé wàlẹ̀ àbúdà mí kọ̀ọ̀nínà. alákọ̀ọ́yẹ ni relationship ti ń bẹ ní àrùn nǹkan méjì ilé ẹ̀jẹ̀ méjì ó lè jẹ́ ibi ó lè jẹ́ ibi tó ga jọra wa ó sì jẹ́ pé àjọra wa tí wọ́n fi wọ́n fẹ́ fi wọ́n ra wọn a lè pọ̀ tá méjì bá kábi làwọn náà pípẹ́ èyí o ọba kànjọ́ ni àwẹ̀ àti kù kí ni alákọ̀ọ́sí mẹ́rin àárín àti bàtà ọjọ́ ọ̀tá ìlà kò tuntun sábà kọ́ ọ̀pẹ́ àti lè fi àwọn nǹkan méjì tí ó jọra wọn lọ́la wọn pẹ̀lú ìdè fẹ́ ìbíu buhari ni àwọn ẹnu báyìí ní alápẹ̀rẹ̀ àwọn ìbáyìí ẹnu báyìí wọ́n ní ìgbà àwọn ẹnu lóyún tó alápọ̀ tó máa bẹ nígbà míì níbi mọ̀jáàzù ó lè dá alápọ̀ tó mọ̀ ṣáàbà ó sì lè dá alápọ̀ tó wọ́n yìí mọ̀ ṣùgbọ́n kì í wọ́n lọ bí aláǹkọ̀ tí mẹ láàrin màjáàdù aláǹkọ̀ mọ̀ṣábàá àdìyẹ náà ń pè é ìsìláàmù. وإذا كانت علاقته غير المشابهة يسمى مجاز مصدر إذا الاستعارة نوع من المجاز ẹ gẹ́sẹ̀ kó wá lè wáyé wa lẹ́sẹ̀ fẹ́ fún wa ní àwọn mẹ́tọ̀ tá a fẹ́ استعاره ليوقف الزمالك عنده لعيب شبيك هو بيبلغ عشان هو استعاره غلط عليه استعاره عن استعاره انا عارف ابدا لا في علاقه تقول انتوا بلا مشابه وعندكم مجاز قلنا اثنين مشابه وهم اثنين مشابه وبيه لابد في اثنين مجاز شبيه ما هو اثنين kó ṣàbáyé ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ tún gbó mẹ́gáàgù tí ó wá jẹ́ pé àlápọ̀ tó mẹ́rẹ́ àwọn mọ́ṣàbáwò àti mọ́ṣàbáwò bìyí pẹ̀lẹ́bẹ̀ àlápọ̀ mọ́ṣàbáyé náà pè ní ìsìn àrùn ẹ̀wù ambulan ó ní àpò ní àárọ̀ ìrẹ̀ tẹ̀síwò àwọn ìsìn àrùn ìsìn àrùn ìpínlẹ̀ ìsìn àrùn tẹ̀síwò tẹ̀síwò kọ́kọ́ pé kúrò ìgbà wọ́n ti sàrà yìí.

مكتمل الأركان محمد مشبه كأداة تشبيه البهر مشبه به في الأعصاب وجه شبه لا عليه حذف وجه شبهه قل محمد كالبحر فهمتم؟ ثم أداته قل محمد بحر ثم المشبه قل بحر بحر بحر يعني àwa ti sọ̀rọ̀ pé wúwà bá àwọn yóò ní ìlú kọlẹ̀ náà. àdàbọ̀ mọ́ mọ́ pé ọmọ ìpínlẹ̀ lè bábá lè bá ọ̀rọ̀ lẹ́nu bá àwọn yóò ní ìlú kọlẹ̀ náà. ìbáwò yẹn wọ́n ń pè é àrùn mẹ́ta fúlóríkù ẹ̀sọ́sọ̀ mẹ́ta fúlórí. Bẹ́ẹ̀ni, tó pé wọ́n mẹ̀ Ẹ̀yà bá wúlò fún tani nítorí àdápọ̀ mùsàlábà àti ń bẹ láàrin òun àti kí ni ẹ̀ kìkìkì gẹ ọdún wọn a máa fi ẹni tí bá máa náwó dáadáa tó jẹ́ olùná tọ́gẹ́tọ́gẹ́ ó bẹ̀rẹ̀ báhàrù hmm? ìpẹ́ni tí náwó ní báhàrù ìsìn àárọ̀ báhàrù lò fún lè تفهم نعم. ده اللي انت لسه مجاز علاقته المشابهة نعم. فهمت نعم. فدار زينب او زينب كالشمس في الاضاءة زينب تاريه ده ده جاب يوم نبي إمالة انا واصل التشبيه حذفنا وجه الشمس وزينب كالشمس حذفنا العداد لين شامس إيه، لين يابو شامس لا يبيو إيه، إيه. تشبيه بالي فهمت نعم. وذلك لأن زين يابو كشام دول مو سهل لأن الأداة موجودة لما حذفنا الأداة وحذفنا وجه الشبه لا يمكن هذا الشيء زي ما كان هذا الشيء تشبيه يعني مختلف لا بيتكون نعم، ايه أداة عشان كده مجمل láàrin gíní kò ní gíní wọ́n lù sábà àrẹ́fẹ́ زينب الشمس تشبيه مبتل لأن في أداة أو تشبيه مجمل ما في ماذا؟ والشمس أما جمال وقتها أداة ويجب تشبيه بديل وجمع وقتها مشابه آه يبقى عليك تشبيه يقول تشبيه أولا مشابه دين في الصلاة أولا يفاتي mùsàbá ò tà parẹ́ wà ṣàmùsùn tòbí ìhù àlùfọ̀gbọ̀ ìmá owó ní tí mmalẹ̀ ní olé wa hàbí ní ìsìára tí má tí má ní ṣàmùsùn tòbí ìhù ọ tòbí ìhù olùgbòmù lákàtì gbé látòbí ìrìbàyẹ̀rẹ̀ ṣàmùsùn tòbí ìhù olùgbòmù lákàtì lẹ́yìn màjáàbù lábọ́ni tó tẹ́ àkàrà kàrà kàrà ní ṣàmùsùn tòbí ìhù òun náà máa àwọn àfihàn ìlérí sílẹ̀ ayé àmàjá obìnrin yìí kú ṣe ó ń fọwọ́ sọ̀rọ̀ ojú sáwùsù ni aláàkọ́ni ni aláàkọ́ni ni mùsàbà ni kọ́ni náà kọ́ owó ní fìlẹ̀ lọ́dọ̀ọ́dún so eléyìí náà pè ní ìsìárọ̀ fàtí ìsìárọ̀ tún náà wọ́n من المجاز بل هو مجاز علاقته المشابهة تفهم؟ مثال كده زيد كان أسد في الشجاعة غير مشبه أداة التشبيه يعني الأسد مشبه في في الشجاعة ومشبه ثم حرف وجه الشبه زيد كالأسد ثم حرف الاداه زيد أسد ثم حرف المشبه أو أسد يخطب على الغلة فهذه استعارة بلوزي فالاستعارة مجال علاقة المشاهدة تترك ايه؟ طبعا وانا عامل كده صفين تشبيه طبعا لك عطل الاستعارة هو هو أول شيء نحذف والإشراف ثانيه نحذف الأداء ثالثه نحذف وجه المشبه ثم نعبر عبارة صحيحة بالمشبه به لا تجري قولي آه نور يخرج الناس من الظلمات نور يخرج الناس من الظلمات فهذا هو استعارة أصل عبارة الإسلام مثل النور في الإضاءة يخرج الناس من الظلمات فحذفنا وجه الشباب وجه الإسلام مثل النور وحذفنا العداء الإسلام نور فحذفنا المشبه الكل نور يخرج الناس من الظلمات فالبلو تعمل العلم نور شيء مجازني أبي استعارني أبي تشبيه العلم نور نور كنت أبوه العلم نور العلم نور علم النور نعم علم النور علم النور العلم نور ونور يضيء الظلمات خذ الاستعاذة لو تكون تشبيه انه مجازه مني مشابه وفي ونصف او انه مشابه مشابه وبيلي كلام عليه ولا لازم انه المجال او رايت اثر ذلك اه دي مشابه كل عليه مشابه به ṣùgbọ́n wọ́n jẹ́ àlàápọ̀ tí wọ́n mẹ́lẹ́ àwọn ìmọ̀ṣábá òbí táàrí àti ìmọ̀ṣábá òtá àrí tí wọ́n jẹ́ àlàápọ̀ fún ìmọ̀ṣábà ha fáìl mẹ́jáàzùmọ́dá ìsìnàárọ̀ yẹn. فإذا كان العلاقة علاقة غير غير المشابهة ولا في مجال نوصل ولا في مشابهة تفهم؟ إذا نحن نبدأ من التشبيه ثم نزلنا إلى المجاز والحقيقة ومن أنواع مجاز الاستعارة والاستعارة مجاز علاقة المشابهة فإذا كانت العلاقة غير المشابهة فمجاز مختلف سياسة الإخواني والإنشاء السلام